sẹ́rí àyà ń kò yín gan lórí àpò yìí o so ẹ ọ̀rẹ́ ni gba àkáǹtì ẹ̀ èmi lẹ fẹ́ wá hàkà àkáǹtì ẹ̀ ẹ wá hàkà àkáǹtì mi ẹ̀rù bà yín. ti gbàgbé orúkọ yẹn ọba àgbáyé worldwide. ìwọ tó hack account mi yẹn gbogbo o ti ẹ̀rọ o ṣe lásán pé baa bá ẹ a má ní yóò n ṣèyàn àlùjọ̀nú mà ní. má ní yóò n ẹ bọ́ra mà ní wín mà ní àyà ẹ. wo aka kante mi ẹ̀mìẹ́mà áàkì lọ́dún yìí ọmọ áàkì ẹ̀mí ẹ lọ́dún yìí kò sí ọ̀nà tó lè gbégbá tó bá jẹ́ wípé a ò lẹ́nu a ò mọ èèyàn bákan seven hundred and seventy something followers tó bá ti lọ nìyẹn àkáǹtì tí a ti ń tí a ti ń bíòdì bọ̀ láti twenty twenty one àtọ̀sán àtàlẹ́ àtàárọ̀ òfà gbà lọ́jọ́ kan ọkùnrin dẹ̀ máa balẹ̀. ẹ̀yin tí ẹ ń ṣe ẹ máa ṣe nìṣó tàbádẹ́rì wọ́tọ́ ti gba àkáǹtì ẹ̀ tó bá fẹ́ gbà padà àlèbá ẹ̀ gbà. ṣùgbọ́n láti sin lọ ìwọ tó wà kàkàǹtì mi yẹn ò tó ní sinmi mọ́tàyé máa parẹ́. o ò lè ní sinmi mọ́ torí àyà kù ẹ ẹ mọ̀ wípé kì í ṣe gbogbo ènìyàn ló yẹ kí èèyàn máa dárí kàn ní ṣé ẹ̀rù mi ò kí máa ń bà yín ni rírí tó rí mi wíwò tó wò mí ìgbà tó wọ ọba Solomoni ṣé láìfù mi bá ti ènìyàn jọ ṣé láìfù mi bá ti yín jọ ẹ rí i pé ìgbésí ayé mi bá ti yín jọ ṣé ẹ rí kan tí ẹ ń ṣe tèmi ẹ rí i pé ìgbésí ayé ẹ̀yin ènìyàn bá tèmi jọ ṣé ẹ rí i pé àyàtọ̀ account tó jẹ́ jẹ̀ní òní o àwọn eléyìí ò ra followers o gbogbo àwọn celebrity tó ní hundred billion followers mi ò kí ń ṣẹgbẹ́ wọn lórí íńtánẹ́ẹ̀tì o gbogbo followers tó wà níbẹ̀ yẹn jẹ̀nẹ́ò ni o reality ni o wọn rà o kéegi orí èèyàn kan kó tó lè kó seven hundred and seventy something thousand people jọ kì í ṣe kékeré ló ṣe o so ẹ̀yin tẹ́ wá hack account yẹn ẹ continue kẹ́ máa ṣe lọ but ìwọ tó hack tèmi yìí ẹ̀mí ẹ̀ ò lè kọjá ọdún yìí ó lè yẹ èmi ọba àgbáyé ló sọ bẹ́ẹ̀ bí ènìyàn ò pa ìwọ̀n á pa bí òun ò pa ẹ̀bọra máa pa bí ẹ̀bọra ò pa bàbàjá pa bí bàbàjá ò pa sìgìdì ma pa á ẹ̀fẹ́ ló máa fi àkáǹtì mi gbá àwọn ènìyàn ẹ ti mọ̀ wípé ọba Solomon is a reality people will believe you ẹ̀fẹ́ ló fi àkáǹtì mi ẹ̀fẹ́ fi gbá àwọn ènìyàn ẹ continue kẹ́ máa ṣe lọ mo kàn ní kí wá sọ fún ẹ̀yin followers ni wípé ọba Solomon ti gba àkáǹtì ẹ̀ padà so ẹ rí i pé mi ò kí wá sórí láìfù mọ́ àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ máa gbọ́ ni mo ń ṣe sí short video yẹn tí mo máa ń post yẹn bí mo ṣe wá ń ṣe short video tí mo ṣe ń post yẹn fún yẹn yẹn gbọ́ àbí kó má gbọ́ mi ò bẹ̀yìn kẹ́ gbọ́ o. tó bá gbọ́ tó bá lísìtì sí dáadáa àṣẹ láǹfààní tí ò bá tó lísìtì sí àṣẹ láǹfààní. bàbá máa fún ẹ ní kóòdù kan nínú ayé lálẹ́ yìí kò dìyẹn mú kó má bàa di wípé a kàn wá síbí lásán. ẹ̀yin holy center ṣé kí fún wọn kàbẹ́ kí fún wọn lẹ̀. a máa pàdé ní tiktok. ọlọ́gbọ́n nìkan lọ̀rọ̀ wa lè yé kò lè yé àṣìwèrè hmm. ọ̀rọ̀ wa ò lè yé àṣìwèrè lójú àwọn ènìyàn nísìnyí wọ́n rò pé bá wọn contradict the pastor náà but ẹ jẹ́ kí gbogbo nǹkan wa kó máa jẹ́ reality tí bá fẹ́ gbowó lọ́wọ́ àwọn ọmọ ìjọ mi nísìnyí máa sọ fún wọn wípé ẹ lò ó ọlọ́run kọ́ ló fẹ́ gba owó yìí o mo fẹ́ na ni wọ́n dẹ̀ máa fún mi bọ̀ kò dá ká máa fowó ọlọ́run purọ́ kò dá ká máa fi ìjọba ọ̀run purọ́ fáwọn ènìyàn ká máa fi gbá wọn nǹkan tá ń fáìtì fún nìyẹn ti àwọn program àwọn àfáà máa jáde lọ́la apínkárẹ́ ni ọkàn celebrity ọkàn àfáà ọkàn pastor I is a politician. Ó kan èmi fúnra mi. Because ọ̀rọ̀ Ọlọ́run gbogbo èèyàn ló ń bá wí kì í ṣẹnìkan. Ẹni tó ń sọ gan kò mọ̀ ń bẹ̀. Ẹni tó ń sọ ọ̀rọ̀ Ọlọ́run kò mọ̀. Ọ̀rọ̀ náà bá ẹ̀mí wí. Eléyìí tó wá bá ẹ̀mí wí yẹn kémi ṣiṣẹ́ lé kí ṣàtúnṣe ilé tó bá bá ìwọ kíwọ náà ṣiṣẹ́ lé kó ṣàtúnṣe kò sẹ́ni tó mọ̀ gbogbo apátálẹ̀ lẹ́sẹ̀ ṣùgbọ́n jẹ́ ká ṣàtúnṣe torí nàìjíríà ti collapse ju ibi tí èmi àtiwọ́ lérò lọ. àjọ bàjẹ́ ni àjọ bà nàìjíríà jẹ́ ni èmi àtiwọ́ ló bàjẹ́ ìwọ bàjẹ́ èmi náà bàjẹ́ ẹ má di ẹrù nàìjíríà lé ẹnìkan lórí gbogbo apáta lájọ bà nàìjíríà jẹ́ so bó ṣe rí nìyẹn so gbogbo èyí tẹ́ bá ń pè mí ní this time around tí mi bá dá yín lóhùn holy center ò bá anybody sọ̀rọ̀ this time around spirit mi ò bá anybody sọ anafan so ìjọ táwọn holy center bá gbà mí láàyè àmàjọ sọ̀rọ̀ so gbogbo èyí tẹ́ ń pè mí láti àná tí mi ò dá yín lóhùn holy center spirit mi ò bá anybody sọ̀rọ̀ because account mi tó ń gbà yìí kò jẹ́ kí n trust anybody mọ́ yes so ọlọ́run ká aran gbogbo alọ́wọ́ àníre dààmú so tó bá ń pè mí tí bàbá ẹ sọ̀rọ̀ kì í ṣe pé àwọn ọ̀sẹ̀ mi holy center ò tí ì bá anybody sọ̀rọ̀ this time around so bó ṣe rí nìyẹn ẹ ò rí wípé ìgbà tí mo dé ẹ rí i pé mi ò pin account ìdí tí a ò fi pin account ni wípé owó tí mo nídìí láyé mo ti rí mi ò nídìí owó mọ́ ìjọ tẹ bá rí i pé mo ní mo pin account bí a fẹ́ gbowó fáwọn tálákà àbíkò yẹ àwa ò nídìí owó mọ́ nínú ayé ok owó tó máa fi dóbò owó tí máa fi jẹun fún one hundred and fifty years ti wà nílẹ̀ so mi ò ní ìdí àti máa pin account number mu so ẹni tí bá wá rí wípé yes ó ní ìdí ìrànlọ́wọ́ lẹ́ẹ̀kọ̀kan a lè wá lórí ta a lè wá sí internet ká sọ pé yá ọlọ́run tó bless mi ó yá kó jọ bless gbogbo àpapọ̀ ká jọ dáwọ́ fẹ́ nìyẹn àbí kò yẹ yín ilé ẹ̀kejì tí máa kọ́ lélẹ̀ this is number seven house ẹ̀rí pé mi ò tí ì kún so ọlọ́run ti dá wa lọ́lá ọlọ́run ti bless wa gan àfi tá a bá fẹ́ pa ọrẹ ọlọ́run mọ́ra ok so a ò ní ìdánwò mọ́ ẹ di owó yín mú ní báyìí reality nìkan ló kù ẹni tí ababa sọrí alédè tó bá gbọ́ gbọ́ fẹ́lẹ́ dáa ẹni tó bá gbọ́ kò gbọ́ fẹ́lẹ́ dáa not concern me about that mi ò ní bẹ̀ẹ́ kó gbọ́rọ̀ mi mi ò ní bẹ̀ẹ́ kó follow mi má follow mi unfollow mi ṣùgbọ́n tí ọba àgbáyé bá lọ àwọn next generation ẹ máa fẹ́ láti rí ọba Solomoni face to face á dùn wọ́n gan pé ah kí ló tí àwọn ò sí láyé nígbà tí màní wà láyé mi ò pé méjì ní gbogbo àgbáyé o I'm one in town kò sẹ́ni tó lè jọ mí kò sẹ́ni tó lè hùwà bí èmi kò sẹ́ni tó lè ṣe bí mo ṣe ń ṣe torí ìwà mi gan ò èmi fúnra mi mi ò lè describe ìwà mi ìwọ tí ò bá gbọ́n níwájú tí ò bá gbọ́n lẹ́yìn ò lè bá mi lò torí nígbà míì tó bá pè mí tí mi bá gbé o máa rò pé bí wọ́n bínú sí ẹ spirit mi ò bá ẹsẹ̀ ní premises yẹn ni o ò sẹ́mi o àwọn spirit mi takò ẹ nìyẹn wọ́n ti takò ẹ yẹn bó bá ń pè mí mo lè má dá ẹ lóhùn tó bá bá mi sọ̀rọ̀ mo lè má dá ẹ lóhùn tó bá ń pèrè kankan lọ́wọ́ mi ò ní mo lè má fún ẹ lésì spirit mi ò bá ẹ sọ̀rọ̀ mọ́ nìyẹn ìjọ tó bá tó yí wá wípé bóyá ká tó bá ara sọ̀rọ̀ I don't do anything accept authority from holy center gbogbo nǹkan tẹ́ bá rí pọ́ ba Solomon ṣe authority láti holy center ni ok so nǹkan tí holy center ò bá sọ a kàn ṣe so bó ṣe rí nìyẹn ẹ̀yin tí Instagram ẹ kọjọ́ mẹ́ta sí àlàáfíà lẹ́wà ẹ pẹ̀lẹ́ àrí wípé àwọn òsínwìn ti ń dínkù lórí Instagram torí ládìgbà tá a ti wà ń bí látàárọ̀ kò tí ì ju àwọn bíi méje tó bú èébú àwọn òsínwó yẹn ó dàbí pé wọ́n ti ń sàn díẹ̀díẹ̀ hmm. ẹ jẹ́ nìkan ní hundred thousand ká tó máa lọ who is that lucky person who is that lucky person ta ni lucky person náà kó lọ fi jẹun. who is that lucky person ah táwọn lè fún yìí o who is that lucky person Okay, jẹ́ kí n ṣe báyìí ọ̀ya ẹ pin account number yín ẹ pin ni ẹ bá pin account number yín hundred k péré ni ẹnìkan náà ní ká fún kì í ṣe èèyàn méjì. wait and get ni o pẹ́ jù o tó bá táwọn oníṣẹ́ tá a bá sọ pé kí n gbé fóònù sílẹ̀ kò sọ̀rọ̀ mọ́ mo ti gbélẹ̀ nìyẹn o ti lọ nìyẹn ẹ ti pẹ́ jù bye for now you don't follow instruction.